ومعناه أن يجعل يده على خاصرته وفي البخاري عن عائشة أن ذلك فعل اليهود في صلاتهم وعن أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال إذا قدم العشاء فبدأوا به قبل أن تصلي المغرب متفق عليه lẹ́yìn àwọn àdéhùn tí a fàtí mú wá fún wa nípa ohun tó jẹ mọ́ sutura èyí tí ẹni tí ń kírun tó yẹ kó fi síwájú àti ohun tó yẹ kẹ́ni tí ń kírun ó ṣe fẹ́ni tó fẹ́ gbáwájú rẹ̀ kọjá lásìkò tí ń kírun lọ́wọ́ afáàfẹ́ wa bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé fún wa gan-an nípa àrùn kékeré wọ́n wá bẹ̀rẹ̀ pẹ̀lú báàbùl hathi ala al-khushu'i fi as-salat ìdánilẹ́kọ̀ọ́ kan ètò dá lórí ìṣenilójú kòkòrò lórí àtijọ́ ẹni tí ó ní ìtẹríba ọkàn nínú rẹ̀ a ti mà wípé ìrìn làkọ́kọ́ ohun tí ọlọ́run ọba yóò bí wá léèrè tó bá di lọ́la kéèyàn àti pípa pa gan ẹnikẹ́ni tí irun rẹ̀ bá fi lè dára gbogbo sẹ́yìn kù tó gbé wá bọ́lọ̀ yóò jẹ́ ńtọ́ dára ẹnikẹ́ni tí irun rẹ̀ ọba sì dára gbogbo sẹ́yìn kù tó gbé wá bọ́lọ̀ tó bá di lọ́la kìyàmá yóò jẹ́ iṣẹ́ tí ó dáa ṣùgbọ́n o ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí látinú alukur'an àti sunna ṣàlàyé fún wa gbígbé bí irun ti ṣe pàtàkì tó yìí yìí ṣe gbogbo ẹni tí ń kírun iná ni ó ra àǹfààní tá a máa rí lára àrùn yìí nítorí pé kìí ṣe gbogbo ẹni tí ń kírun ló ń kírun rẹ̀ tọkàntọkàn tẹ̀mítẹ̀mí torí ẹ̀ ìgbà tó lọ́wọ́ bá wa tó ń ròyìn àwọn olùgbàgbọ́ òdodo tí sì àlàyé tí wọ́n ṣe. Se tí wọ́n fi jẹ́ olóríire fún wa ó ròyìn wọn nínú súrà kan ó ní alladhina hum ala salatihim da'imun alladhina hum ala salatihim da'imun ayudawimuna ala salat àwọn náà làwọn tó ṣe pé wọ́n máa tẹpẹlẹ mọ́ ìrun kékeré wọn ò ní ọjọ́ kan tó fi gba ìsinmi. tí wọ́n fi sọ àwọn ò wọn ò ní ọjọ́ kan tá fi pa irun tì tí wọ́n fi sọ àwọn ní nǹkan kan fi irun ìgbà tó lọ́wọ́ bá wá parí ìròyìn yìí ó tún ní walladhina hum ala salatihim yuhafidhun àníṣe àwọn làwọn ẹni tó ẹni tó ṣe pé kìí fìgbà kan parun tì ó sì máa mójútó rùn àwọn ànírun kíkí ni ó wúlò fún àwọn ni ó ṣe láǹfààní àmójútó òrun ó túmọ̀ sí ká kí lákòókò rẹ̀ ká sọ gbogbo tó jọra nínú ẹ̀ ká jìnnà sí gbogbo tó lè bàjẹ́ ká sì rí wípé àmà lọ lára. bákan náà nínú àwọn àyà mi ọlọ́run tún ròyìn àwọn olùgbàgbọ́ òdodo ó ní qad aflaha al-mu'minun alladhina hum fi salatihim khashi'un dájúdájú wọn ti ṣoríire àwọn olùgbàgbọ́ òdodo táwọn olùgbàgbọ́ òdodo tó ṣoríire yìí àkọ́kọ́ ròyìn tọ́lọ́wọ́ bá tọ́kọ́ fún wa ó náà pé wọ́n á máa jẹ́ni tí máa tẹríba ọkàn lórí ìrun wa eléyìí túmọ̀ sí wípé nínú tá a nílò nínú ọ̀run kíkí òun náà ni alkhushu a ní khushu a nílò ìtẹríbọ̀ kan a nílò nínú ọ̀run torí ẹ̀ lọ́lọ́wọ́ bá fi sọ wípé wasta'inu bis-sabri was-salah wa innaha lakabiratun illa 'ala al ẹ máa wá ìrànlọ́wọ́ látara sùúrù ṣíṣe ẹ máa wá ìrànlọ́wọ́ látara àrùn kíkí àti pé ìrùn kíkí àti sùúrù ṣíṣe wọ́n jẹ́ ní tó ṣòro gan àyàfi fáwọn onítẹ̀ríbọ̀ kan àwọn olùmọ́ni báwo ni ò ti ṣe ní ṣòro nítorí pé àti mójútó yìí ṣíṣe ìmọ́ra lásán síwájú ká tó kírun kìí ṣe gbogbo èèyàn ló lè mójútó eléyìí bóru bá mú wọn lè foru ṣèkẹwọ pé mi ò ní já wọn sálù àlá dáadáa bó tutù bá mú wọn lè gbégún ọ kó ní òní jẹ káwọn lè ṣe àlù àlá bó ti ṣe yẹ bẹ́ẹ̀ tí wọn bá wá sàárẹ̀ ńkọ́ èèyàn mélòó lọ́jọ́ pé tó bá kú kú ọlọ́run ń bẹ̀rù ọlọ́run tó sì pé tó bá kú onìkan níbi tó ti ṣègbọ̀nsẹ̀ níbi tó ti tọ̀ yọ̀ọ́ tábà bó ti ṣe yẹ àti bó ti ṣe tọ́ kò ní gbọ́n tọ̀sẹ̀ wù èèyàn mélòó nínú àwọn èèyàn lẹ́ni tó ṣe pé bá a ṣe ní ọ̀sàlù àlá ló ń ṣe èèyàn mélòó ló ti ọ̀ á ṣe sùúrù máa ṣàlù àlá gbogbo ìgbà tí kírun tálù àlá bá ti já wọ́n kéré jọjọ nínú àwọn èèyàn eléyìí ló ló fi jẹ́ pé mímójútó ìmọ̀ràn gan lásán iṣẹ́ ni káwọn ẹsẹ̀ tí ì sọ ìrun ibìkan ló dojúkọ kéwù kan lọ kà nínú ọrùn àwọn òfin kan lọ gbọ́dọ̀ mójútó àwọn kankan lọ gbọ́dọ̀ ṣọ́ra fún èèyàn mélòó ló lè ṣe lẹ́yìn káwọn ẹsẹ̀ tí ì sọ ẹ̀ márùn lójúmọ́ wọ́n bá ti pè irun báyìí kó dìde kọ́ lọ kí kó sì má jẹ́ ọ tẹ́tì gbogbo nǹkan yìí ó kún sábàbí táwọn kèfèrí fi kọ̀ islam idh la khushu'a fihim wa la khushu'a lahum kò sí ìtẹríbọ kan lára wọn wọn ò sì ní ìtẹríbọ kan wọn ò ní lè ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ wẹ̀yìn mùsùlùmí kí ah ah duties tó wà nù ẹ̀sìn yìí ó ti pọ̀ jù ẹ kíkan lẹ́ẹ̀kan ẹ tún ti lọ́ọ́ kí mi ah ah ah ah tí ó hà wọn lẹ́nu nítorí pé àwọn lẹ́sìn ẹ̀sìn ṣé bọ́ba ti wẹ̀ ẹ́ nígbà tó bá wẹ̀ ẹ́ lọ́nà tó bá wọ ògbé gbà làwọn ń fẹ́ láti fi wà àlìjánà wọ́n sọ àlìjánà di ọ̀pọ̀pọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé al fi s-salah ara àwọn ẹ̀rí pípọ̀ nínú àwọn ẹ̀rí tá a fọ́ mu wá fún wa nínú wa tí wọ́n ń tọ́ka sí kí la lè ṣe tó lè mú wa mẹ́ni khushu' èwo láti ṣe tí ó mú wa ní khushu' nínú sọ́láàtì wa torí kẹ́sì kíkọ́ kan ṣe sọ́láàtì lọ́jà nínú ẹ̀sìn Islam bí kò sí bọ́lọ̀ ti ṣe fi pọ́ láṣẹ kó o lè bá àtàrà rẹ̀ rí dáadáa ètò ọlọ́mọ fún àwọn ẹni tó máa kírun pẹ̀lú al ẹ rí i pé níbẹ̀rẹ̀ ẹ̀sìn Islam táwọn èèyàn bá fẹ́ kírun sánmà ni wọ́n máa ń gbójú sí tẹ́lẹ̀ wọn máa wò kéyìn títí tí wọn fi kírun anabi sallallahu alaihi wasallam ń kọ fún wọn ẹ yé wòkè ẹ yé wòkè ẹ yé wòkè nítorí pé wíwòkè kò ní fún yàn láǹfààní láti lè fi ọkàn sí lọ kò ní ràn yàn lọ́wọ́ láti fẹ̀mí sí díẹ̀ sí ti ń ṣe àwọn èèyàn kọ apá kan nínú wọn ọgbà láti yé wo sánmà títí tá Ànábì sallallahu alaihi wasallam fi wá hàmọ́ wọn pé nínú ká ẹyẹ wo sẹ́mọ̀ bẹ́ẹ̀ bá ń kírun àbí kí ọlọ́run ọba kó sì rán ẹyẹ láti yọ yín lójú lọ gbà náà oníkálukú yẹ wo sẹ́mọ̀ nítorí pé tójú bá ti rí nǹkan kan ọkàn tẹ̀lé gbogbo ntójú bá rí ọkàn tẹ̀lé tó bá sì jẹ́ pé ibi tó fẹ́ forí kan nínú òrùn lọ́ọ́ máa ń wò ojú ò ní rí nǹkan oríṣiríṣi dípò pọ́kàn tẹ̀lé àmọ́tọ́ máa ń wòkè ó ṣe é ṣe kọ́ ọ̀rẹ́ yẹ kọ́kọ́ máa fò lọ ó ṣe é ṣe kọ́ orí kankan máa lé lọ ó ṣe é ṣe kọ́ orí kankan máa ṣe bí ìgbà tí ó ṣubú ọmọ ọgbẹ́ ha tó bá láǹfààní àti forí kí n sì lọ gbàálẹ̀ gbogbo tí èsì ara rẹ̀ lọ́mọ mú wọnú torí ẹ̀ àmúkàtà al-khushu' nínú òrùn wa salatun bila khushu' ka jismin bila ruh gbogbo sọláàtì tá a ṣe tí ò sí tẹríbọ kan nínú ẹ̀ ó dà gẹ́gẹ́ bí ara ni tí ọ̀sẹ̀ mi lára ẹ̀ ara tí ọ̀sẹ̀ mi lára rẹ̀ hamida kí wọ́n gbé kí wọ́n lọ sọ́nù ni ara bọ̀rọ̀ gidi tí ò wúlò torí ẹ̀ a gbọ́dọ̀ mójútó al-khushu' fi s-salah báwo ló ti ṣẹlẹ̀ ní khushu' fi nígbà tó ń wo ìwọ̀ ọ̀hún tó ń wọ̀ tún tó ń wò sí ò lè ní khushu' fi níbo ni khushu' fi gbà wọn náà kan rẹ̀ lásìkò ìgbà tó ṣe pé bóun ṣe ń kírun ló tún gbọ́ news wọ́n sọ pé there are some important issues tó máa wá nínú news lálẹ́ yìí ẹ̀yin tẹlifíṣàn ẹ̀ sókè mò ń gbọ́ ó sì tún bárun lọ subhanallah báyẹn yóò rí rí ẹ̀rẹ́ ni ti ṣe bẹ́ẹ̀ rí wàláì wọn máa ṣe tí ó tún máa wọ kó tún lajú òun fòkò kan pẹyẹ méjì láì mọ̀ kókò méjì lọ fọ́ lórí tí ò rí nǹkan kan mú bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ lọ́wà ló sì pé àsìkò tó ń kírun lọ́wọ́ yẹn mathematics ni wọ́n máa ṣe pé bàbá kínní tó wá rajà lẹ́ẹ̀kan tó nu fifty thousand twenty five ló san tó kù twenty five mi ìrántí bá àwọn ọmọ kọ́ọ́lẹ̀ àbí wọn kọ́ọ́lẹ̀ kí n tètè kírun tán kí n lọ kọ́ ni. ṣé ìsìnkú àjà pẹ̀lú ìyá alágbájá ń bọ̀ wájà lónìí àpè púpọ̀ wá rajà ó lóun ọ̀wá ọ̀dọ̀ àwọn táǹtọ́ ń tajà lẹ́bàá ṣọ́ọ̀bù wa ló ti rajà àbáwọn ọmọ ti bú ni àbí kí ló adé ǹjẹ́ ọmọ rò lórí ìrònú tọ́mọ sálámà lónà bá wọn gba ah, àṣírò títán sàlámù alaykum ajari subhanallah ṣé irú òórùn tí ó gbé yàn àlìjáná nù jẹkulẹ dí irun tí ò nítumọ̀ sẹni tí ń kí kátó pé sí màláìka tí ó kọ walaysa laka min salatika illa ma aqalt bẹ́ẹ̀ la dìísì sọ ọ́ ní ládàá kan látara gbogbo òrùn tó o bá kí àfihàn bẹ́ẹ̀ tó o bá fọpọlọ sí ìwọ̀nba tá a bá fọpọlọ sí nínú òrùn tá a kí lágbàlá dẹ̀ ètò pọ̀jù nínú tá a ń kí nínú òrùn èèyàn gbàlá dẹ̀ torí pé nǹkan mi ló ń rògbà yẹn wọn náà wo gbogbo tó sọnù ọ̀rọ̀ tá a fẹ́ sọ tá a gbàgbé ohun tá a gbé pamọ́ tá a mọ̀ bí tá a fi pamọ́ sí. Si e gbogbo ẹ̀ la máa rántí abá ti Allahu Akbar lórí irun títí tí o fi salamu ni o tún gbàgbé ọ̀pọ̀lọpọ̀ tó bá tún ṣe Allahu Akbar o tún rántí subhanallah torí ẹ̀ nígbà tó ní kó wá bá imam Abu Hanifa rahimahullahu ta'ala kó wọn ọmọ ibi tó ń gbowó ń sí ó sì ń bó ń lọ́kàn jẹ gan ẹ lọ́yẹ̀ kí ló ń ṣe alimami sọ fún pé kò sí nǹkan ju pé kọ́ lọ sàlùwàlá lọ kó wá kíráka méjì kan fọlọ́ kó o sì rí pé ò fi ọkàn rẹ ro nǹkan míì tó yàtọ̀ sọlọ ó sì lọ sàlùwàlá ó sì lọ síbi tí ó ti kírun Allahu Akbar sísè Allahu Akbar bẹ̀rẹ̀ tó sì Allahu Akbar bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ la ṣètánì dé lọ́sàn-án wípé àà gbàgbé ibi tó gbé sí ni tó yẹ kó ibi báyìí ló gbé síjọ́ yẹn tó tún fi kíní bò pé káwọn èèyàn má a mọ̀ ẹ dàkú sí rákà méjì ń bò ní ọ̀sẹ̀ kí mọ́ níbẹ̀rẹ̀ gan ló ti wá bá a tó láṣẹ táwọn ọ̀daràn burúkú ni kò ní lọ́la àdìgbà tó bá fẹ́ sálámà sódà gbogbo òun rákà méjèèjì ń kò ní ní nǹkan kan bẹ́ẹ̀ kíákíá tó tó rí pé yẹ́s yẹ́s níjọ́ yẹn lóòótọ́ bí mo ṣe sẹ́nu lọ́ba rọ́ọ̀ṣì rùn ọ rọ́ọ̀ṣì ọ sálámà kíákíá ló ti wá bá imam mo ti rántí bí mo gbówó sí pé ah ká rán ọ létí oníbò ṣe ṣe Allahu Akbar tàìsí Allahu Akbar ló rántí pé àṣetánì nù àṣetánì nù torí al-khushu' sára ní bẹ́ẹ̀ ni sára láti máa rí khushu' àbọ̀kàn ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn kan ikọ̀ kan lọ́wọ́ à àwọn kan yìí pé ọkàn lọ àwọn sì máa ń rí wa lóríṣiríṣi nípa pé tí kòṣùrù bá ń bẹ lára tí bá ń bẹ lọ́kàn yóò hàn lára tí ó bá sí lọ́kàn kò lè hàn lára torí rẹ̀ ló sì wá nù àdìsí anábì Muhammad sallallahu alayhi wa nígbà tó ṣe al-isti'ada tó ṣáàjì ọlọ́run níbi àwọn aburú kan ó ní wa min qalbin la yakhsha mo sáàdì wọ Ọlọ́run níbi ọkàn tí ò ní nítẹríba fún wọ Ọlọ́run ó túmọ̀ sí pé khushu' fil qalb wa atharuhu yadhharu ala al-badan ala kulli hal à ń bùkátà al-khushu' nínú wa kéèyàn nítẹríba ọkàn lọ́nà tó fi jẹ́ pé wàá máa páyọ̀ Ọlọ́run lórí irun wàá máa pé wájú Ọlọ́run ló dúró kì ṣe wájú èèyàn bára bá ń hún ọ ní kankan bá ń sí ọ ìwọ̀nba lọ́họ́ra má ìwọ̀nba lọ́mọ yí sọ̀hún yí sí yí sọ̀hún má torí kò lè bá a fi ṣe àpèjúwe pọ̀ mọ́ iwájú ta ló wà tó náà sọ pọ̀ kan nínú aṣáájú rere ń kírun oyin sì gan ó tún gan ó tún gan ó tún gan kò tiẹ̀ yíra padà títí tó fi kírun tán nígbà kírun tán ló tún wá rí i pé nǹkan ń ta o subhanallah tá a sì mọ̀ pé lónìí bí esin esinsin lásán tí ìgán ẹ̀ tó máa ń ṣe zùn létí wa á bẹ̀rẹ̀ sí ní ja ìsẹ́ni pẹ̀lú atẹ́gùn yóò máa ja karate ni pé kí ni ṣẹlẹ̀ esin yẹn ni ojú wọn gbádùn subhanallah tó bá jẹ́ agbọ́nkọ́ àbọ̀bá jóyin àbẹ̀yàn túlẹ̀ ṣùgbọ́n àwọn aṣáájú wa rere àwọn jẹ́ ẹni tó ṣe pé wọ́n máa rí ìsinmi lára àrùn wọ́n mọ̀ pé àǹfààní ńlá lọ́lọ́run fún wa lára àrùn innal musalliya idha qama yusalli fa innama yunaji rabbah falyanzuru ahadukum kayfa yunaji. wọ́n ní nígbà tí akírun bá dìde tí ń kírun o ńṣe ní ń bá ọlọ́run bá ní ọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ torí náà kẹ́ni tí ń kírun nínú yọ máa ṣàkíyèsí ọ̀nà wo ló ń gbà bọ́lọ̀ wọn bá lọ́rọ̀ jẹ́jẹ́ torí ẹ̀ lábẹ́ àkọlé yìí àfáwa mú àwọn àdéhìí wá wọ́n fi ṣàpèjúwe fún wa kí ni téèyàn lè ṣe téèyàn ó fi ní kòṣù àwọn wo lèèyàn ó ṣe tí kòṣù rẹ̀ ó fi bàjẹ́ ẹgbàá wọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ Abi Hurayra radiyallahu anhu qala naha rasulullahi. صلى الله عليه واله وسلم ان يصلي الرجل مختصرا متفق عليه واللفظ لمسلم ومعناه ان يجعل يده على خاصرته ايوا ايوا اتود ابو هريره ولا ما نسي قال النبي صلى الله عليه واله وسلم وقف وقف وين لا تكيرون لا نتوفوا دكرادي بخاري ومسلم لو جادي ṣùgbọ́n gbólóhùn eléyìí bó ti ṣe wáyé inú tíra mùsùlùmù lọ́wọ́ àwọn ìtumọ̀ rẹ̀ òun náà ní ká gbé ọwọ́ ká fi dákàrà dé ó ní náà rasulillah sallallahu alayhi wa sallam Abu Huraira ó ń sọ ìtumọ̀ ntànàbí tó fi tó fi fún wa ntànàbí kọ̀ fún wa Abu ń fi èdè tiẹ̀ ń fi ń sàlàyé rẹ̀ fún wa torí pé ọ̀rọ̀ tó wà ń bì kì í sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ìtàbù rẹ́ra gbọ́yé nínú kíkọ̀ tá ànábì kọ̀ nínú àbù rẹ́ra ń sọ fún wa níìsì ipa ànábì sallallahu alaihi wasallam wọ́n kọ̀ fún wa a sì ti mà ike nínú ẹni tó gbọ́ èdè ó gbọ́ èdè lárúbá dáadáa tó dáńtọ́ làwọn sàbí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ń ti pé ọ̀rọ̀ àbù rẹ́ra ni ìdájọ́ ọrú àdìsí yìí òun náà ni arọ́fà pé ọ̀rọ̀ ànábì ni nítorí pé ó fi tì kíkọ nǹkan yẹn ó fi tì sọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam wa ma adafahu as-sahabiyyu ila an-nabiyyi sallallahu alayhi wa sallam amran aw nahyan falahu hukmu ar-raf' gbogbo ní tísà bí bá fi tì sọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ní ìpaniláṣẹ àbí ìkọ̀fúnni ìdájọ́ rẹ̀ ní ìdájọ́ حديث تجرى النبي محمد صلى الله عليه وآله وسلم ولا نبي قف واس أستمع يقول النهي المطلق يقتضي التحريم إلا أن يصرفه صارف كقون كفني لا يجيكين كم كرو لا يرك yóò máa dá lórí pé èèwọ̀ ni nǹkan o èèwọ̀ ni nǹkan o tí nǹkan kan ọba ti mú kúrò láàyè rẹ̀ ọlọ́run nàbí sallallahu alaihi wasallam wọ́n kọ̀ fún èèyàn àrọ́júlù ń bẹ̀ ń èèyàn láwọn túmọ̀ rẹ̀ kí sọkùnrin yàtọ̀ sóbìnrin rárá ó kárí ọkùnrin ó sì tún kárí obìnrin àmọ́ obìnrin pẹ̀lú ọkùnrin nínú ìdájọ́ yìí bí ẹlọ́gọ́ ìlfàrẹ̀kọ́. a ní kò sí ìyàtọ̀ láàrin méjèèjì ní tó ṣe ọkùnrin bíi náà ló ṣe kí ni ló ṣe obìnrin ẹnikẹ́ni nínú àwọn ẹ̀yà méjèèjì nínú àwọn oríṣi méjèèjì kò gbọdọ̀ kírun fọwọ́ dákàràdì kò kò fi ọwọ́ fi dákàràdì Muslim ló gbé ìjáde kí ló fà ní àgbọ̀dọ̀ kírun lẹ́ni fífọ dákàrà dì ọ̀nì kéèyàn gbé ọwọ́ rẹ̀ kó gbé sí ibi tá a máa so okùn mọ́ tá a bá wọ ṣòkòtò ibi tá a máa ń sunkùn mọ́ tó bá kóbìnrin lọ́wọ́ yẹn rè eléyìí wọ́n ń pè ní fífọwọ́ dákàrà dì oríṣiríṣi ọ̀rọ̀ làwọn olùmọ̀ sọ nípa tọ́fà wọ́n nítorí pé ṣíṣe bẹ́ẹ̀ ìṣesí àṣetọ́nù wọ́n ní ṣíṣe bẹ́ẹ̀ ìṣesí àṣetọ́nù àwọn kan ní rárá ṣíṣe bẹ́ẹ̀ ìṣesí àwọn gbéraga ni wọ́n ń bọ́ sọ̀rọ̀ ní sọ̀fọ̀ dákàràdì o tún wá rọra yẹ ẹsẹ̀ rẹ o ti káwájú ọfà kẹ́yìn wọ́n sọ pé kí lẹ fẹ́ ṣe fún mi what do you mean by the way kò nídìí kọ́ ṣẹ̀ṣẹ̀ sọ́jáde àbẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀. gbàtọ̀ ń bọ́ ọmọ kan wí ọ àfọwọ́dá káràdì ọmọ sọ bó ṣe wá igi ni tó sì lu ọwọ́ ọ̀hún sẹ́mi máa bọ́ sọ̀rọ̀ tó fọwọ́dá káràdì báwọn anìtọ́ bá dúró wájú ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa a sì ti mọ̀ pé ńgbà tá a dúró tá à ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ ńṣe là ń bá sọ̀rọ̀ báwo jẹ́ẹ́jẹ́ sọ wáyé kó dúró níwájú ṣùgbọ́n a lè lò ó wípé ìṣesí àṣetọ́ ni wípé ìṣesí àwọn gbéraga ni àwọn àtúmọ̀ yẹn yé wa ó sì hàn nínú ìṣesí ẹni tó fọ́ dákàràdì wọ́n ní bẹ́ẹ̀ làṣetọ́ ni máa ń ṣe bẹ́ẹ̀ máa ń bá a sọ̀rọ̀ yóò fọ́ dákàràdì tẹ̀mọ̀ kó túmọ̀ sí pé kí ló dé síwájú mi wáyò wáyò kò burú ṣùgbọ́n bí tuma ń ṣe dáa tó a lè lò nítorí àdéhìsì tí ń bọ̀ lẹ́yìn eléyìí nítorí àdéhìsì tí ń bọ̀ lẹ́yìn eléyìí. muslim bukhari àti muslim gbé jáde ṣùgbọ́n gbólóhùn yìí ń kọ́ ti ta ni ti muslim ni ìyẹn ni pé tá a bá padà sínú tíra bukhari àní rí i pé ó báyìí ló ṣe wà ìyàtọ̀ díẹ̀ wà. alhafiz ibn hajar rahimahullah wọn á túmọ̀ àyùnsọ́lé rọ́jùlù mọ̀tọ́sìrà pé èèyàn gbọ́dọ̀ kírun lẹ́nu tó fọ́ dákàrà dì fún wa wọ́n ní náà ní ká gbé ọwọ́ wa sí ká fi ṣe ìdákàrà dì ọ̀nà stima kíkọ̀ yẹ kọ̀ dá o kéèyàn á dúró lórí irun kọ̀ fọwọ́ rẹ̀ fi dákàrà dì rẹ̀ èèyàn dàbí àyàtọ̀ ní kò gbọ́ wọlé èèyàn dàbí àyàtọ̀ ní kò gbọ́ wọlé àgbọ̀dọ̀ síbẹ̀ tẹ́ bá wo àdìsí tó tẹ̀lé. láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha àwọn sọ kí ló fà tánàbí sallallahu alaihi wasallam fi kọ̀ fún wa náà láti fọwọ́ dákàrà dé anna dhalika yahudi fi salatihim wọ́n níbẹ̀ làwọn yahudi máa ṣe wọn làwọn yahudi máa fọwọ́ dákàrà ni nínú wọn a sì ti mà pé nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí wọ́n kọ̀ fún wa láti ṣe kíni láti máa yahudi àti àwọn nasara torí rẹ ń táwọn ń sìn àwọ̀ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ sẹ́ fọwọ́ dákàrà dì o àwọ̀ gbọ́dọ̀ fọwọ́ dákàrà dì lórí ìrìn wa Allahu alam bóyá kí wọ́n tó kìkì kùkì bọ́nú ẹ̀sìn wọn wọ́n máa kírun lákínní ìsìn ijó la rí tí wọ́n ń jó wala shak ijó ṣe kìí sì ya sọ́láàt àwọn tó sì jẹ́ Yahudi. tí wọ́n ṣẹ̀sìn Yahudiya lónìí náà tó ń gbé Israel yẹn tẹ bá láǹfààní àti rí wọn bóyá nígbà tẹ máa wo news ẹnì kí tó máa lọ dúró níbi kan tí wọ́n pè ní ha'itu Makkah lẹ́bàá mọ́sálásí Baitul Maqdis àwọn ka àwọn náà ka bẹ̀yẹn kó àyè mímọ́ fáwọn wọ́n máa lọ ṣẹ̀sìn wọn bẹ́ẹ̀ wọ́n gbé Taurata lọ àbí Talmud wọ́n máa ka bóyá sáàmù ẹni bá àwọn kèfèrí náà láwùjọ láwùjọ wọn yí báyìí ọkọ lè gbé kínní kọkọkọ kọ sára mọ́tò pé sáàmù one twenty one èmi lè ní sáàmù forty seven ah a'udhu billahi minash kí wọ́n á ní kí ni sáàmù forty two sáàmù one twenty one kí ló túmọ̀ sí pé kí ni. tó bá tiẹ̀ já Kùránì tó jọ̀rọ̀ Ọlọ́run tí ìbàjẹ́ ọ̀wọ́nú rẹ̀ lọ́wọ́ sọ pé alukur'an suratul ma'ida al sabi'a and then what. sọ ní tuma kankan kò ní tuma because kì í sáyà nù èèyàn a máa sáyà kì í sáyà sọ̀tùmọ́ gbọ́dọ̀ jẹ́ pé kùfáàrù làwọn kùfáàrù paraku ni wọ́n wọ́n kà wo soso pé ẹ̀ máa ń kọ sáàmù sí i sáàmù kìíní báyìí. pé tó ń bá gbá sáàmù mú ni bẹnu sáàmù ti ń gbá mú irọ́ lásán torí ẹ̀ tí wọ́n gbá sáàmù wọn mú àwọn Yahudi nù tí kí sáàmù táwọn Yahudi àmọ́ àwọn Nasara gbogbo ẹ̀ wọ́n kó papọ̀ wọ́n ṣe ń tẹ̀lé sáàmù wọ́n ń tẹ̀lé sáàmù wọ́n wá dúró níbi tí wọ́n pè ní fìlà yẹn ìpàkọ́ ló máa ń bò pẹkutu báyìí ni ó dà gẹ́gẹ́ bí igbá tó ṣe kí wọ́n máa fi po túwó torí kí túwó ló bá sorogodo kótó di kí wọ́n sọ ọ́nà abọ́fẹ́ni tí wọ́n bá tí wọ́n bù fún bẹ́ẹ̀ ni wọ́n gbé sórí kò bò pàkọ́ tán. kò sì orí kò bò kókókókó Yahudi nìyẹn ẹ̀rí táwọn Nasara náà ń dérú ẹ̀ ń bì baba kan bábà bábà Roma àmọ́ náà ń jẹ́ bíṣọ́ọ̀bù àbí evangelist ẹni wọn bá gbé sórí ní ó Yahudi yẹn tó bá wà níbi háìtì mọ́kà wọn máa wọ́n máa mérí bí gbàtà góòlù wọ́n máa mérí wọ́n máa mérí wọ́n ń kírun nu lójú ara wọ́n ń sẹ̀sìn nu lójú ara wọn. A'udhu billahi minash shaitani rajim. tọ́ àmọ́ bí sọ̀ láti wọ́n ṣe àmọ́ Aisha ń sọ pé bẹ́ẹ̀ ni àwọn Yahudi máa ṣe ń sọ láti wọn pé wọ́n máa fọ́ dákàràdì wọ́n sì ti kọ̀ fáwa láti kọ́ sí Yahudi àti Nasara kíkà yapa sí wọn torí délé ọ̀gbọ́dọ̀ fọ́ dákàràdì lórí wọn. àmọ́tẹ́ bá kíyèsí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí náà <coughs> oríṣiríṣi drama ni wọ́n máa activate nígbà tí wọ́n bá ń kírun ní ìsìn pàápàá pé wọ́n bá ń súfí tọ́ntọ̀rí kọ̀ wọ́n kàn lè màmá kírètì oríṣiríṣi ìṣesí kan lórí irun tí wọ́n pé kí ni tún ṣe léyìí abẹ́ ìfura bẹ́ẹ̀ pé kí ni tún ṣe léyìí ó lé ní òun òun òun ti wá dé maqamul hadara òun ti wá rí ọlọ́run báyìí ẹ ara wa gbóná orí wa ń kárin. a'udhu billahi minash shaitani gbogbo àwọn eléyìí má wà òkọ́ sí wọn o wàláhì sọ́ra má wà òkọ́ sí wọn nítorí pé ẹlòmíì ọwọ́ bọ́kẹ̀sẹ̀ rí tẹ́nìkan ṣe wèrè inú òmu ni ó pé ah làgbàjà ti sin lọ́ọ̀ dojú àmì kí ni sin lọ́ọ̀ dojú àmì báwo pé kí ni irú rẹ̀ làwọn sufi máa sọ tí ó fi pé òun ti wà sọ́là wọ́n ní kó wọn má kírun má òun ti wà sọ́là wọ́n ní kó wọn má gbààwẹ̀ má òun ti wà sọ́là wọ́n ní kó wọn má ṣe ìmára má bóun bá yàgbẹ́ tó ń bá tọ̀ ó ti dì mára kò ní ìdí kó wọn tábà ọ̀bùn tí ọ̀gbọ́dọ̀ wà rìn jẹ́mọ́ àfi káwọn èèyàn tú lẹ̀ torí àwọn eléyẹn ẹ lè rí àwọn harakat muriba àwọn àṣesítọ́ pé yọ́ọ̀ iyèméjì lára wọn pé ah, ṣé mùsùlùmí sì làwọn eléyìí ṣé mùsùlùmí sì làwọn eléyìí torí ẹ nínú àdéhìí mi ah, tí a bá wá bìrẹ ẹni léèrè kí ló dé tí alḥafiz ibn hajar tó fi má dé sí ní báàbù yìí ǹjẹ́ àmọ́ wọ́n nípa alkhushu' fi salah wọ́n sì lánàá bisọ̀ lọ́wọ́ àṣẹlá ń pọ̀ fún wa láti fọwọ́ dá káràdì lórí ìrun eléyìí túmọ̀ sí wípé a lè máa kírun fọwọ́ dá káràdì kí kùsùn kọbẹ̀ fún wa lórí ìrun àbí òye wa bàbá rẹ nìkan tí ń kírun fọwọ́ dá káràdì kí ló yẹ ká ṣe kákọ̀ fún ike tó ń ṣe yẹn o yọjẹ sábàbí kan tí ò ní mú ọ ní kíni. khushu' nínú sọláàtì rẹ̀. lódodo iṣẹ́ àwọn yahudi ni yàtọ̀ sí pé wọ́n kọ̀ wípé ká farajọ yahudi ìmọ̀ àfọwọ́dákàrà àdí gan kò ní jẹ́ kí èèyàn ní khushu' nínú sọláàtì rẹ̀ kò sí bẹ́ẹ̀ yẹn ó sì fọwọ́dákàrà àdí tí nǹkan kan ní wá sọ́kàn rẹ̀ wípé òun wúra rẹ̀ kò ju ẹni tí ń bọ́ sọ̀rọ̀ lọ. ẹ̀rọ àwọn tó bá pọ̀ ọmọ pé wá ń bì ọmọ wa wá wá dáhùn wá sí báyìí kékeré lè fẹ́ sọ dáàdì ok mọ̀ ń bọ̀ ètò mo fẹ́ sọ mọ̀ ń bọ̀ kòbókò lẹ́ lọ wa ẹ kọ̀kọ́ kubu ọwọ́ méjèèjì pé káwọ́lẹ̀ subhanallah nítorí wípé ìmọ̀ fọwọ́ dákàrà dé ń túmọ̀ sí pé àti di rọ̀ àti dẹgbẹ́ torí ẹ̀ làwọn olùmọ̀ á sọ pé ni kí àṣírí gan nínú àwọn àṣírí tí ń bẹ fún pé ká kírun ká káwọlé orí gbáyà wa nínú àṣírí tí ń bẹ bẹ́ẹ̀ ni pé ó tètè tọ́ka sí pé èèyàn nípa ẹ̀ ọlọ nítorí pé àárín gbáyà náà lọ́kàn wà by the time tó bá gbé ọwọ́ lé nǹkan ó ti súnmọ́ kí nǹkan wọn farabalẹ̀ kọ́mọ̀ àwọn jẹ́ pé ọmọ gbọ̀n síbi ìgbà sọ̀rọ̀ tó bá ṣe pé adìẹ bàbá dìmú láti pé kò ní sí pé ń gbọ̀n síbi ń gbọ̀n sọ̀rọ̀ tùmọ̀ tẹ́ bá sọ adìẹ lẹ̀ tó sì mọ̀ yín pé tọ̀ múmú tẹ́ mú yín báyìí ó ṣe é ṣe kó wọn wọnú sàásùn sọ̀rọ̀ pé bí ó ṣe ṣe kí ni bí ó ṣe lọ ní ọmọ wa bàdí táyà tó bá gbé ọwọ́ rẹ lórí gbé àyà rẹ ó súnmọ́ bígbà tí yẹn kí ọkàn mọ́lẹ̀ ni pé ntúmọ̀ nsọ ni pọ̀ fọkàn sí. wọ́n ro nǹkan all together ẹni tó ṣe wípé ọkàwọ́ lórí gbáyà rẹ̀ ó súnmọ́ ká fi wé olùtẹríba fọlọ́n ju ẹni tó kàn dáwọ́ lẹ̀ lọ ẹni tó kàn dáwọ́ lẹ̀ yọkàn máa wọ tọ kí wọn subhanallah yóò dàbí ìgbà tó ṣe pé kò sí tọkàn mi pẹ̀lú tó o fẹ́ wí bí ìgbà tí agọ̀ dúró wájú ọlọ́gbọ́n ẹnikẹ́yìn ọ̀dáwọ́ lẹ̀ pé tọ máa wí. ẹ wá dáhùn mọ̀ ń gbọ́ so ìgbà tí ẹ ti tẹpẹ láìsí orí ara rẹ ni torí ẹ àwọn wa sọ pé da tó bá tó da tó a tó a báyìí kọ ẹ ibi tó ti ń gbọ́wọ́ tó ń fi dákàrà di sẹ́mi pé ọwọ́ bẹ̀rẹ̀ sí ga ọwọ bẹ̀rẹ̀ sí ní ga èyí fọwọ́ dákàrà di àfi kí kéèyàn ti na kéèyàn ti kéèyàn ti kéèyàn ti kẹ ìyá apá kíkẹ ìyá apá pọ̀ ó túmọ̀ sí pé gbéraga ń bẹ̀ẹ́ nígbà tó bá dúró wájú yẹn tó ṣe báyìí èyí ò rí àwọn tó jẹ́ pé western civilization náà kà pa àwọn òkà gbogbo eléyìí torí pé ẹni tó ń ṣe sí ó ń gbéraga ẹni tó ṣe sí ó ń gbéraga àwọn lè máa ṣe báwọn kọ́dà ìlú mi ọmọ rìn lọ lójú títì ẹ̀rí tó tún fọ́ dákàràdì tó tún máa ṣe bí wèrè báyìí tó tún máa mírí bí ìgbà tó rí rẹ̀ ń lu aago tẹ́yìn túmọ̀ sí pé yẹn lajú kò túmọ̀ sí torí rẹ̀ nínú tọ́lọ̀ fi pa wá láṣẹ àǹtàwàdọ́rù pé ẹ tẹríba o nínú àdìsí anabi sallallahu alaihi wasallam hatta la yarfa ahadukum anfahu ala akhi títí tẹnìkan òfin ní gbémú sókè lórí ọmọ ìyá rẹ̀ kátó wá kó dùn wájú ọlọ́wọ́ wá fọwọ́ dákàràdì torí rẹ̀ fọwọ́ dákàràdì oníjà lè payọ̀ lọ oníjà nítẹ̀ríbọ̀ kan lórí irun wa. wọ́n tún wá mú àdìsí wa àdìsí Anas ibn Malik رضي الله عنه ابو حمزه اوني اوجيش اولون ايكاتي اولون اكوما باوسو ايكي اذا قدم العشاء اذا قدم العشاء فبداوا به قبل ان تصلوا المغرب متفق عليه تلاقي oúnjẹ alẹ́ wá tí wọ́n bá tètè gbé oúnjẹ alẹ́ wá wọ́n sì ti pèrún mọ́rin ẹ kọ́kọ́ jẹ oúnjẹ alẹ́ náà o kẹ́ kírun mọ́rin muttafaqun alayhi Bukhari àti Muslim ló gbé jáde bí ìgbà tí àdìsí kan tún sọ yìí pé tí wọ́n bá gbé oúnjẹ alẹ́ wá tí àsìkò ìṣá sì ti tó ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú oúnjẹ alẹ́ síwájú sọ̀látul ìṣá. ṣé àdìsí méjèèjì yìí nǹkan kan náà ni àbí àyè ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti sọ wọ́n wípé o tí wọ́n bá tètè gbóúnjẹ alẹ́ wá o òun ní kẹ́ ẹ fi bẹ̀rẹ̀ náà o síwájú kẹ́ ẹ tó kí sọ̀látul maghrib tó bá ti pẹ̀ ń gbà wẹ̀ síbẹ̀ pé tó bá ṣe pẹ́ ń gbá wẹ̀ nítorí tí ó mú kí oúnjẹ alẹ́ ó tètè wá tẹ́ fi jẹ́ síwájú sọ̀láàtìl maghrib ó súnmọ́ kọjá pé kí lẹ́ẹ̀ ṣe ó súnmọ́ kọjá pé ẹ̀ ń gbá wẹ̀ ni ó súnmọ́ kọjá pé ẹ̀ ń gbá wẹ̀ ni wà ìlà ìṣesí àwọn èèyàn kò dá lórí pé wọ́n máa sábà jẹun alẹ́ kó tó kí maghrib torí ó ti yá jù ó ti yá jù nígbà tí èsì pé èèyàn jẹun ọ̀sán kí ìwọn àmà jẹ oúnjẹ alẹ́ síwájú sọláàtì maghrib ó ti yá jù torí ẹ̀ apá kan nínú àwọn olùmọ̀ sọ pé àdéhìí yìí wá nípa ẹni tó bá gbààwẹ̀ ìpè tí wọn bá gbóúnjẹ alẹ́ wá síwájú sọláàtì maghrib ẹ kọ́kọ́ jẹun alẹ́ náà kẹ́ kí sọláàtì maghrib ṣùgbọ́n àwọn àdéhìí yòókù àwọn ń sọ fún wa pé tí wọ́n bá gbóúnjẹ alẹ́ wá tí àsìkò àìṣá yìí sì ti tó ẹ kọ́kọ́ jẹ oúnjẹ alẹ́ náà kẹ́ ẹ tó kí sọ̀láàtù àìṣá ṣùgbọ́n tí a máa wo àdìsí alákọ̀ọ́kọ́ yẹn ó jẹ́ àdìsí kan tá a gbọ́ yìí láì jẹ́ pé a mọ sábàbí tó mú wa tó máa gbó tó máa tètè gbóúnjẹ alẹ́ wá oníkẹ́ kọ́kọ́ jẹ náà kẹ́ ẹ kí ni kẹ́ ẹ tó kí sọ̀láàtù mọ́tò so àdéhùn yẹn ti yé ó ti tó báwọn àbùkátà láti mọ sábàbí rẹ̀ torí rẹ̀ generally níjọ́ tó ń jẹ alẹ́ bá fi lè yá kátó kí magrib tó máa fi lè gbé ni wọ́n sì ti pé magrib kọ́kọ́ jẹun náà kò tó di pé ó kí magrib bẹ́ẹ̀ náà ni sọ̀láàtún ìṣà tó máa gbóúnjẹ alẹ́ dé kó tó di wípé ẹ kí ìṣà wọ́n sì ti pé ìṣà ẹjọ oúnjẹ alẹ́ náà àti rí Maghrib àti rí Isha ó kù as-subh wal-dhuhr wal-'asr a ara ń tà ń pè ní as-salah Isha ǹjẹ́ dídárúkọ tí wọ́n dárúkọ méjèèjì yọ mẹ́ta yòókù sílẹ̀ àbí kò yọ sílẹ̀ wọ́n kàn fi ṣàpèjúwe ni kò yọ sílẹ̀ wọ́n kàn fi ṣàpèjúwe ni. ó túmọ̀ sí pé tó ń jẹ àárọ̀ tó bá yára dé síwájú ká tó kí àsùbà jẹun síwájú kó tó kírun tí oúnjẹ ọ̀sán tó bá fi lè yára wá síwájú ká tó kí sọ̀látù dhuhr jẹun kó tó kí sọ̀látù dhuhr tọ́ àwọn àmọ̀ gbọ́njẹ ìrọ̀lẹ́ bá wà gbọ́njẹ ọ̀sán nílùú mi pé máa pẹ́ kò dé ká tó kí dhuhr ó wá dé ká tó kí asr jẹun kó tó ṣe kí ni kó tó kí sọ̀látù asr ìdí ni wípé oúnjẹ àti ọ̀sọ̀lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà tí wọ́n rìn à ń fẹ́ ikú gbogbo ẹni tó bá ṣe ọ̀sọ̀lẹ̀ ó ṣe tọkàtọkà tẹ̀mítẹ̀mí ẹ̀yin sì mà wípé èèyàn kì í jẹun láì fẹ̀mí sí i pé ọ̀ ń jẹun ọ̀ á fẹ̀mí síbòmí kò dájú kó ṣe kódà kó ṣe wípé kódà kó ṣe pé búrẹ́dì lásán ló ń kì àbí kọ́jọ́ pé sọ̀kú dalẹ̀ lọ ń jẹ ó rí pọ́ùn tún fọpọlọ gbé náà nípa tó bá tún mu ní chance àti jẹ nǹkan míì ní dọ̀rúrà ló mú mi jẹ léyìí o yóò máa fọ yóò máa fẹ̀mí sí náà ní ah, ọlọ́dún akọ́mọ pété mi yá o so èèyàn fẹ̀mí bẹ́ẹ̀ náà ní sọ́lá sọ́lá ti ń fẹ́ káàkiri tẹ̀mítẹ̀mí tọkàntọkàn èyí sì lè jẹun láì fẹ̀mí sí i. وما جعل الله لرجل ما جعل الله لرجل من قلبين في جوفه ọlọ́run ò sì kó ọkàn méjì sí ẹnìkan nígbà àyà kí n máa fi kan gbọ́ tí irun kí n máa fi kan gbọ́ tó oúnjẹ kò lè ṣeéṣe torí rẹ̀ fọtọ̀ọ́m xuduruhu waqta salati adatu tashwishin. kóúnjẹ ọ wà ńlẹ̀ lákòókò oorun nǹkan tí ò ní jẹ́ kọ́pọlọ ó gbèdì ìrìn ìyá ọmọ ronú ni especially tí wọ́n á pọ́n gbóúnjẹ ẹ̀ka ni wọ́n á dé àmọ́ á gbé kí ni wọ́n gbé wá lónìí kí wọ́n tún jẹ́ ẹrù láfọ́fẹ́ gbé wá lánàá àbí kí n sì wò náà ni ó sì wà lórí irun ìyá ọmọ á dírámà so ẹ̀rọ kúnbọ̀lọkọ̀ wà wà wọ́n tó sì wá wájú ta Allahu Rabbul Alamin jẹ́ kọ́ńkọ́ máa ń tọ́ wà ń bẹ̀ kó sinmi kó gbábọ́ kó bẹ́ẹ̀ kọ́ wa concentrate lórí irun ìyẹn tó bá gbọ́n gàrí rẹ̀ nù sọ̀rọ̀ kan tán gàrí tó bá gbé wa náà ni ma hilatu man la hilata lahu ọgbọ́n wò lẹni tí ọgbọ́n gbọ́n ọgbọ́n kankan tó bá gbé gàrí wa tán ni kò wà mú náà lọ́ wà mú fa. So, tó bá ti gbé rẹsì wá gán ní ọbẹ̀ òsì máa san fa so tó bá jẹ́ pé ọ̀lọ́ ra oúnjẹ ilé ńkọ́ ṣé tẹ̀síwìsì náà wà ṣé eléyìí náà lè mọ́kàn rẹ kúrò lórí irun ọ̀lọ́ ra oúnjẹ ilé o sì ti dictate fún ìyàwó rẹ on Mondays ó jẹ tó wá sí lálẹ́ òun náà ní iṣu àtẹwà so kó o dín dòdò sí i kó o fẹ́ràn sí i kò tún wá sẹ́yìn sí kò tún dín sí i wọ́n ti tán gbogbo ẹ̀ ó ti mà ó ti wà ní tábìlì so tó ti pé wọn ló fowó lẹ̀ fa bọ́lọ̀ ṣe dọ́mi èèyàn ni pé tó máa gbé abọ́ kalẹ̀ Allahu akbar Allahu akbar ashhadu an la wọ́n sì kọ́ ọmọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣé ọmọ mi nìyẹn ṣé bí mo ṣe ní kó ṣe ló sì ṣe ṣé kò dín kankan kù nítorí ọmọ òwò nù tọ́mọ́ àrítọ̀ bàbá bọ́síwájú ẹ kírun fún wa àbí wọn náà tó sáfù ká kírun pẹ̀lú ògùn ọlọ́run tó kírun tó ọmọ òkú kí lọ́wọ́ àná abọ́ ni ẹ wá sálámà kó tó sí abọ́ ọ wá sí ọ wá rí i pé nítorí òun pe gan kọ́ ló ń bá so kò sí nírun torí pé gbogbo irun tó kí kí ló fi rò kí ni bẹ́ẹ̀ abọ́ àsìkò tó tún kírun tó ọ wá disappointed. torí ẹ̀ ló ṣe jẹ́ pé kọkọ jẹ rẹ kó yó má jàjẹ yó kọ́kọ́ ọ̀ràn ó torí pé ìgbà táwọn ibi sọ̀nà náà ní ìṣẹ̀lẹ̀ tó ní oúnjẹ ní fi bẹ̀rẹ̀ tó túmọ̀ sí pé tó yẹn bá light food oúnjẹ tí ò wúwo ní jẹ lọ́nà tó fi ṣe pé yóò fún yín láǹfààní àti lè kírun tọkàtọkà àbí ọkàrí pé oúnjẹ yẹn fúyà bó wúwo ọkàrí oúnjẹ tí wọ́n gbé wá ó jẹ́ àmàlà oúnjẹ tí wọ́n gbé wá ó jẹ́ túwó oúnjẹ tí wọ́n gbé wá ó jẹ́ àti dájí ẹ̀kọ́ light food gbogbo èyí yòówù tí wọ́n bá gbé wá ànábì ni kò fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìwọ náà wáyé kó o sì làákà ẹ̀ kìí ṣe pé kò sí nínú pé èèyàn fẹ́ràn ara rẹ̀ ó jẹ́ pé by the time tí a máa gbóúnjẹ wá fún yàn tí yàn bá ti rí sàlẹ̀ abọ́ kò ní yáfẹ́ abọ́ yìí èèyàn gbọ́dọ̀ lè kumadé kódà gángbà mi ọmọdé tó kù nínú oúnjẹ yẹn bóyá ìyàwó rẹ ni ó jẹ ìfẹ́ kọ́ máa jẹun kù fóun kì í ṣe pé torí pọ́ jẹ́ dídìrín o àmọ́ torí pọ́ fẹ́ràn rẹ ìfẹ́ pé tó o bá jẹun kù wọ́n kọ́kọ́ jẹ náà kó wọ́n tó bu tòun báyà síwájú kó tó fẹ́ yàwó mi nù. by the time tó bá fẹ́ ọ kéke ni dákúndé tó bá jẹ́ lọ́dá tó kù. so alakola ha sùúrù dọwọ́ ẹ̀yàn pin so ọwa tẹsẹ pé tó bá ti gbó gbogbo ohun tó bá ti gbó anú abọ́ náà yóò tún di pé wọ́n fi ń bu ọgbẹ́ gbogbo ẹ̀ ní ọjà tán wọ́n sọ yẹn di bàkáàdù so kéèyàn ọ̀rọ̀ àjẹ díẹ̀ lódodo nínú àdìsá nàbì sallallahu alaihi wasallam àlùbáríkà ń bẹ níbi oúnjẹ tó bá kàn yín àlùbáríkà ń bẹ níbi oúnjẹ tó bá kàn yín pé jẹ tán àmọ́ ti sọ pé ẹ má bu oúnjẹ tó tayọ ikùn tó kéré fún mi lọ tó yé. lọ́nà tó fi jẹ́ kó lè jẹ tán màá sọ ah, bu oúnjẹ fún ọ bí oúnjẹ yẹn mẹ́ta tí wọn sọ pé torúkọ àlùbáríkà ń bẹ́ ń bẹ́ dúró lórí irun gan bóyá wọn lọ gọ́ọ́lé lójì níbẹ̀rẹ̀ táwọn ṣe subhanallah ló fi jẹ́ pé agbọ́dọ̀ kíyèsí agbọ́dọ̀ kíyèsí gbàtà ni kò jẹun náà tó kódà wọn sọ pé abdullahi ibn umar radiyallahu anhu tó máa ti gbẹrun tó máa ti gbóúnjẹ wá fún wọn sì ti gbẹrun mọ́ṣáláṣí èsì ń gbọ́ tilẹ̀ máa mú un kákí o yóò tún jókòó yóò jẹun rẹ̀ dáadáa ná tó bá jẹ tán tó bá bá rún alhamdulillah tí ó bá bá rún alhamdulillah yóò kí nǹkan rẹ̀ ó túmọ̀ sí pé ká tẹ̀lé súnà yìí pàtàkì tó bá jẹ́ ìmáàmù kọ́ tanko ń jẹ wá wọn sì ti pèrún sòkò jẹ kọlọ kírun fáwọn yẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé tá a bá ládùúró jẹun àsìkò ràn bọ̀ mọ́ wa lọ ṣé ká jẹun yẹn náà ni bọ́ fẹ́ kásìkò ràn lọ mọ́ wa lọ àbí ká lọ kírun kápadà wá jẹun tó rúnjọ lọ́ọ̀bì kan ṣùgbọ́n àsìkò oorun lè lọ ìyapa láàrin àwọn olùmọ̀ àwọn Zahiriyya àwọn ni á jẹun tánná àsìkò oorun ọba àlọ tó tó nípa àlọ kírun wa huwa al-alyaqu bi zahiriyyatihim olọtọ sí pé ah Zahiriyya làwọn eléyìí ń hàn mí àdéhìí ni kọ́kọ́ jẹun náà ṣòbó láti wá fẹ́ takò àdéhìí báwọn ṣe sọ̀rọ̀. bọta àwọn olùmọ̀ yòókù sọ pé ńṣe ni wọ́n ní ká kọ́kọ́ jẹun ná ká tó lọ kírun nítorí kọ́ bàjẹ́ pé tí oúnjẹ láàmú amú gbọ́ lórí irun a sì ti mà ike inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta irun lọ́ọ́ yẹ mójútó lákòókò rẹ̀ náà nígbà tá mọ̀ mọ́ a lọ kírun tán ọlọ́run sì ń fẹ́ wọ́n lé pé gbogbo orun tá a bá máa kí á kí tọkàntọkà kò sáǹfààní nínú ọ̀run tó ń kí tọ̀ fọ́nkà sí ìlọ́fà náà fi ní kọ́kọ́ yẹjú tí ò ní jẹ́ kó ronú tí ò ní jẹ́ ronú tọ́lọ̀ lórí ẹ̀ síwájú kó tó lọ síbi ẹ̀ oúnjẹ làdísì mú wa o sí nǹkan míì náà ó tún lè wọ ọbẹ̀ bí ká pé òǹgbẹ́ ní gbé wọ́n sì ti gbómi dé wọ́n sì ti gbèrò tó mú mi ná ni àbọ̀lọ̀ kírun náà wà á mú mi náà nítorí pé omi náà ń kọ́ oúnjẹ ni síbẹ̀ gbà bẹ́ẹ̀ omi oúnjẹ ni ẹni tó lẹ́yìn ọ̀bá yé kó náà yóò yé kì í ẹnìkan ló fẹ́ gbowó ó ti wà tipẹ́ ọlọ́run sì ṣe orí ní ìsìn ó wá sọ fún yín pé ẹdún mọ̀ ń bọ̀ ẹjẹ wa bá gbèrò ṣé ó dúró de ni ó fi gbowó yòókù tó lọ kírun. àbọ̀ lọ kírun ọ padà wá lọ́ba tún ní rí mọ́ èwo lẹ́sìn. náà àwọn ní tásìkò rán ọba ní bọ́ ọ àwọn ó dúró torí owó ni fa tò láṣẹ ẹ dúró kẹ gbowó yín kẹ lọ́jọ́ ẹ sẹ́yìn ọkọ ti ń le ká ti ń ẹ mọ̀ pé lábẹ́ òfin ọlọ́ọ̀ nínú àwọn àyè tó wà òkè nìsí wọ gan alára ọ̀jẹ̀ mi lówó èmi àti wájú ṣe tọ́ wà mọ wá rí ọ̀rọ̀ yìí máa ṣọ náà kú wọ́tẹ́ ọkùnrin tó gbà lóyún wọn náà wà á wò lọ́wọ́ báyìí. قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير توافر له wọ́n parí seven dípò kọ́ lọ yẹn náà fìlà o tún písà ń bá a lọ ní. nígbà wọn bá sú ọ ìwọ bàbá olówó filẹ̀ ó lè filẹ̀ torí ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀rí àpò burú. tọ́ ọ bá mọ̀ pé tọ́ bá rọ ọmú àbùkù tó kàn.

bó sì fẹ́ jáde ní mẹsàlásì lọ́ba ah, ah, ah. ọkà sízi ara rẹ ọlọ́ ẹ bá bẹ̀rẹ̀ náfìlà bá ti kíra kàmé jìtọ̀ sálámà kìí di ọlọ́ tani ó sùn yóò tó lówó lọ́dọ̀ tó ọlọ́run kó bá mú ọ gbogbo irú àwọn kan wọ̀nyẹn a rí i pé kó o dúró kó o gba owó rẹ kó o wá lọ kírun kò burú nítorí tó o bá ṣe bẹ́ẹ̀ tó bá fi lè lọ kírun kí lọ́ọ́ mọ̀ rò ọkùnrin kan mọ̀ lọ sá wọ́n lè mọ́ mi pé tí wọ́n ti tún ka yìí ó sì bá ẹni tí mo fẹ́ mú un so gbogbo ká ẹ lọ́ọ́ mọ̀ rò torí ẹ̀ ló ṣe jẹ́ kí wọ́n ní gbogbo tí o bá ti kó àìròjúbọ lórí ẹ̀ tó bá jẹ́ pé àkókò rẹ̀ tó wọ́n sì ti bẹ̀rẹ̀ sí kírun kọ́kọ́ yanjú rẹ̀ kó tó lọ kírun gbogbo eléyàá fi hàn abó ti ṣe pàtàkì tó pé ká jẹ́ ẹni tó kírun tọkàtọkà kájẹ́ ni tí ó kírun tẹ̀mítẹ̀mí ó ń bẹ nínú àwọn ìmáà tó yẹ kí wọ́n kírun àwọn gan ọ̀fọ́kàn sí nítorí pé ńgbà tí wọ́n ń ṣe kọ́mọ̀ lọ tó ń wo àwọn jọ̀mọ́ yẹn ó rí gbẹ́nìkan wọlé olówó sí ni àwọn tí wọ́n á ti gba sàrà lọ́wọ́ rẹ̀ ti pẹ́ so yóò máa rò pé tàbá kírun tó ẹrú àdúrà oníṣòwò báwo ni màá ṣe ṣe àdúrà yẹn ti ń gbé kalẹ̀ yóò mú orí ẹ̀ so ó sì ṣe é ṣe kọ́jọ́ kó taba ti sálámà yóò fẹ́ jáde kó ni màá ṣe dé mọ́lẹ̀ so ìjọ máa ronú tí ìkíráka mẹ́rin mẹ́fà nítorí pé subhanallah tọkàn ọba ti sí lára àwọn n tó súnmọ́ jù ní pípa sí àṣìṣe ń bẹ̀ ló sì fi jẹ́ pé ẹ rí i pé àṣìṣe pọ̀ nínú kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù wa tẹ́ kó ti forí kalẹ̀ àkọ́kọ́ ló forí kalẹ̀ kó ti forí kalẹ̀ lẹ́ẹ̀kejì yóò máa wò pé ṣé e ṣe ìforíkalẹ̀ kejìlá wa yìí ok táwọn yẹn bá ṣe subhanallah yóò yé mi tí wọn bá ṣe ìmáàmù ló fa pété wá ṣe subhanallah yóò yé mi pé ìforíkalẹ̀ kan la ṣe but i think it is the second one ah táwọn ṣe subhanallah ìwí ìmáàmù nu bó wàá làwọn máa náà la ṣe sọ yìí pé tá a máa kírun tán ní ìsìnkú àtàkì mọ́gírìbì tán bọ́ra lọ dúró lẹ́nu ọ̀nà mọ́sálásí kálukú se ṣe ń jáde kẹ́ ẹ máa fà sẹ́gbẹ̀ẹ́ kan kí ni lè má mú kíráka alákọ̀ọ́kọ́ kí ló kíráka ẹlẹ́kejì ọgbẹ́bùn ẹ rí i pé gbogbo wọn fẹ́ lìgbà mi dórí ìmá wàláhì ó ń kọ́ onírántí tó kà mí wàláhì torí kọ́ kan ọ̀pọ̀lọpọ̀ sí lára arun yẹn bí ìgbà tẹ́kẹ̀ pé ẹ kírun tó àti kí o wà màlẹ́kà kọ́ o wọ́n pọ̀lọpọ̀ sí rí ni wàláhì kì í ṣe pé wọ́n fi ẹ̀mí sí lọ́ọ̀ ìrun tá a kí tí o ti tó ṣẹ́jú mẹ́ta tí ìmáàmù gan ti gbàgbé tó ń kà kí á là ń lọ́n tó bá ń ro a sì mọ̀ pé ńgbà tá a bá lọ àní máyé yìí lọ́ọ̀bì kankan tọ́lọ́n tá a kàkún náà ní ọ̀sẹ̀ kù rírẹ̀ ló ṣe jẹ́ pọ̀ dọ́wọ́ wa ọ̀dọ́wọ́ wa gbogbo tí o bá kọ́ bá wa lórí ìrun kárípa àyànjú rẹ̀ ká tó bẹ̀rẹ̀ bí obìnrin tó sì pọ̀ lọ́mọ ọmọ yìí báyìí pé ibi ń pa ẹ kọ́kọ́ yanjú tiẹ̀ náà kẹ́ tó bẹ̀rẹ̀ o because by the time tẹ bá bẹ̀rẹ̀ o kò ní jẹ́ kẹ́ fẹ̀mí kí o ọmọ fẹ́ mú yẹn ẹ láǹfààní àti fún lọ́yẹ̀ ẹ fún lọ́yẹ̀ ẹ fi wá lọ bẹ̀rẹ̀ ẹrú sẹ́wọ̀n kí ló ọmọ òní jẹ́ orírun kí náà lọ́fà ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ obìnrin irun tí wọ́n tún wọ́ọ̀sì wàláì ó tún wọ́ọ̀sì ọmọ tọ̀ lásìkò tó ti sàlù alátàn ó ti wá dúró bí tó ti kírun ara kọ́ bára ọmọ òun tọ̀ yọ wá fèrè ọ̀la lórí irun sẹ́wọ̀n pé gbogbo ẹ kúkú parí nù so ìyẹn ni pé gbogbo nǹkan tí wọ́n bá kó àìrójúbọ lórí irun ẹ̀yẹn ju ẹ̀ ẹgbẹ́ àbẹ́là kalẹ̀ ọmọ sì ń ṣeré bí àbẹ́là kúrò níbi tí ọmọ ti lè débẹ̀ kó tó di pọ̀ bẹ̀rẹ̀ ẹ̀rùn kọ́mọ̀tẹ́ pé ńgbà tó bá bẹ̀rẹ̀ ẹ̀rùn tán lọ́mọ lọ́bi àbẹ́là ní ó gbé ní ọba sọlù bẹ́ẹ̀dì so gbogbo orú àwọn kan báwọn níjọba ti kó àìrójúbọ akákọ́kọ́ yẹn dúró rẹ̀ kó tó di pé kí ni kó tó di pa àbẹ̀rẹ̀ rẹ̀ eléyìí yóò fi hàn pé à ń bùkátà alfusur nínú wasalatun bila fusur kabadanin bila ruh gbogbo orun tí o sí khushur ń bẹ ọ dàbí ara bọrọ gidi ni tí o sẹmi lára rẹ̀ mal fa'ida kò sí fa'ida kankan mẹ́ẹ̀ tó kọ́ lọ gbé jù sí sàárè lọ torí ẹ̀ à ń bẹ ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn òròyìn rẹ̀ tó ga jù kọ́ rọ̀ wá lọ́rọ̀ pẹ̀lú khushu' ó sì wá lọ́kàn ní ẹjọ́ máa kírun tẹ̀mítẹ̀mí tọkàntọkàn ó sì ṣe àwọn ẹ̀sìn wa látẹ̀wọ́gbà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب えー、ご協